بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه نيوني أنصر يطار على عذاب circumstances. sultani ìgbà tó bẹ̀rẹ̀ bá ń tẹ̀lé oṣù lọ́wọ́ yẹn ẹ̀yẹ bá fún wọn fi màáyé láàyè tẹ́lẹ̀ ní jáde kọ́lá sàkọ́rọ̀ òun àtà ìdókòwò. ẹ gbọ́dọ̀ tó fẹ́ ṣe ìbálò pẹ̀lú wọn tẹ́lẹ̀ yẹn máa fi tọ́wọ́. ẹ̀jẹ̀ wá sọ̀rọ̀ tó fi tó fàyídà sàkọ́rọ̀ àwọn náà. táwọn obìnrin yẹn bá tún fi wá wẹ̀ náà fàtó ọ̀sẹ̀mí àyètò àwọn àkùnrin bí táwọn pààyàn láti ẹgbẹ́ kẹrẹ̀tọ̀ wọlé lára àwọn ẹgbẹ́ tó. lò tọkọláyà pẹ̀lú rẹ̀ pé kó yọgbà rẹ̀ lọ́dọ̀ mi ju wèrè àbí tàlà rẹ̀. bá a lò lójú ara sí. lọ́lọ́run àti ọ̀fọ́rẹ́mà àbùkàtọ̀ fẹ́jẹ́ bàbá àbùlá ìpè mọ́tò pẹ̀lú ọ̀rọ̀ ìyá ìhà wàhálà tẹ̀ pé kó gbá ìyàwó yẹn padà ojú kó wà lọ́dọ̀ òun máa fi parí nǹkan sùn tó bá rí bóun máa kọ̀ ọ́ yóò sọ pé òun kọ̀ ọ́ kó ló ti fi oṣù lẹ́ẹ̀kejì tó bá rí bóun máa kọ̀ ọ́ àgbà pé òun kọ̀ ọ́ tó bá tó bá ti fi oṣù lẹ́ẹ̀kẹta lọ parí kàrà ọ̀dùnkọ̀ yẹn bẹ́ẹ̀ni tó ń tẹ̀sán ọlọ́run kẹ́kẹ́ ọ̀gbọ́dọ̀ tẹ̀ ní sọ́la ọ̀gbọ́dọ̀ kírun kò sì gbọ́dọ̀ gba ọ̀rẹ́ nígbà táwọn ẹgbẹ́ tó bá lọ́sùn lọ́wọ́ ń sọ nípa kílà táyà àwọn obìnrin ṣe dínkù tó lẹ́sìn wọn ṣe dínkù tó ó ní àlẹ́ ìṣẹ̀lẹ̀ ìdá àádọ́ làmùtẹ́sùn wọ̀ làmùtẹ́sọ́lé ṣé kìí ṣe pé. àwọ̀ ọlọ́run yọ padà dáhùn padà nígbà tí ọba padà parí nǹkan mọ̀. nínú nǹkan tó fi hàn gbọ́dọ̀ fi nǹkan mọ̀ sí ìwọ̀n tọ́wọ́ rẹ̀ èyí kárí ọlọ́run ọba fún ìjọsìn. bóyá nígbà tí àwọn ọ̀sẹ̀ ọmọlọ́ ní ìṣẹ̀ hajj àrí ó ti ṣẹlẹ̀ sí àwọn àìsàn ọ̀sẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀ nígbà tí wọ́n tẹ̀lé àgbàdì lọ sí tọ́lọ́wọ́n fi gbàdára fún ọmọ obìnrin bámẹ́lẹ́ àdámọ̀ bí wọ́n máa fi nǹkan sùn wọ́n bàmíjẹ́ ṣádára tó ti kò lórí yín bẹ́ẹ̀ máa fi. ṣùgbọ́n o. وعن ما يفعل الحاج غير أنك لا تزول وقوم على لا ينسي يعني في ولا ينسي إنه سجل الحج ثم ما يكاد الله إليه الجنة قوة bàjẹ́ bí náà lọ́rọ̀ yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ tún